الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين آت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مبلولة إلى عنقك ولا تبسطها كل البسط وتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوه أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا ولا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد نعم. كان مسؤولا نعم وأوفوا ولا تقربوا مال اليتيم أحسن سؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه إن ربك مكروها ذلك ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر وتلقى في جهنم ملوما مدحورا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 له الأمر من قبل ومن بعد ìbẹ̀rẹ̀ gbogbo nǹkan ọ̀dọ̀ ọlọ́run ọba yìí ló wà ibi tí gbogbo nǹkan ó sì kángun sí kò sẹ́yìn ìmọ̀ rẹ̀ subhanahu wa adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó jẹ́ kí a bẹ̀rẹ̀ tafsir sáà tàkọ́kọ́ yìí a sì ti mú dé òpin àbẹ́lọ́wọ́n ọba sáà ẹlẹ́ẹ̀kejì tí a tún fẹ́ mú kọ́lọ́wọ́n ọba kí ó jẹ́ ká mọ ìbẹ̀rẹ̀ rẹ̀ ká sì mọ òpin rẹ̀ kó sì lé wa kún nínú ìmọ̀ kó lé wa kún nínú ìmánì kó lé wa kún nínú ìbẹ̀rù ọlọ́run kó lé wa kún nínú lílo nǹkan tí a ké bi rahmatika ya tafsiri talẹ́ yìí àwọn àyà tí wọ́n kà fún wa ó pọ̀ tá ní ká ṣe tafsiri ẹ̀ ká ṣe mufassalan ó lè gbà wá ní odidi ọjọ́ mẹ́wàá àbóṣù kànga bíi tafsir ṣùgbọ́n a kàn fẹ́ ṣe sardan nítorí àwọn ẹ̀kọ́ torí pé àwọn tí wọ́n bá ṣe tafsir nítorí àsìkò àwọn àyà kan ṣẹ́kù tó yẹ kó kó máa ṣùgbọ́n àsìkò sí àwọn afẹ́ kó àwọn àyà yẹn mọ́ kákan túmọ̀ rẹ̀ fún wa sardan tó inṣàlá tí a bá ń lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tafsir yóò tún hàn sí wa àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n gbogbo ìjà àtún náà kò ní jáde kúrò nínú àlàyé àwọn àfọ̀nù àtẹ̀sẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إجاه وبالوالدين إحسانا إما يبلغن عين عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفر لهما جناح الظل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفوراً وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفوراً وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محصورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إن إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد ۖ إن الأعد كان مسئولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا adúpẹ́ fọ́lọ́hún adúpẹ́ fún ọlọ́hún ní ẹ̀kan sí ọba tó ṣe alukur'an tó ṣe níwèé tó pé ó pé ní kíkà ó pé ní túmọ̀ ó pé tá a bá ń gbọ́ tá a bá wo àyà ẹ̀ ẹ̀ rí i pé gbogbo ẹ̀ sì ń parí síbẹ̀ kan gbogbo ẹ̀ ń ṣe wọ̀ wọ̀ wọ̀ sójú kan ọlọ́run ọba ni wà qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanharhuma wa qul lahuma qawlan إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما abẹ̀rẹ̀ tuntun ma alukur'an pẹ̀lú fífi ọlọ́run sí kó sọ wa níbi aburú ẹ̀mí wa kó sọ wa níbi aburú ṣe ọwọ́ wa pẹ̀lú orúkọ ọlọ́run tí ó kẹ́ gbogbo wa láyé tó yẹ pé ó du ẹni tó bá ṣe ti ẹnìkan ní òkè tó bá dúdọ́ gbọ́dọ̀ àlùkìyàmà ọlọ́run ọba ni wọ́n kọ́ dọ́ọ́rọ́ bókè ọlọ́run ọba rẹ ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run dojú khitab àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní hadha khitabun lirrasul ibtida'an ọlọ́nbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn pẹ̀lú kó dojú ọ̀rọ̀ kọ ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ó tún wá dojú ọ̀rọ̀ yẹn kọ gbogbo wa ìyẹn náà ń pè ní al-iltifat nínú ma balaga ọlọ́run ọba ni wa qada rabbuka rabbuka ìgbà tó wá fẹ́ sọ ìbára ó ní Allah ta'budu um òmùwá ní jámù ṣùgbọ́n dojú ọ̀rọ̀ yẹn kan nẹ́bì sallallahu alaihi wasallam ìgbà tí in tó fẹ́ sọ gangan tó lọ ń fẹ́ sọ sọ ní jámù khitaban lil muslim lil mu'minin ọ̀dọ́ àwọn àfúnímọ̀ tafsir ó ń bẹ nínú wọn tó túmọ̀ rẹ̀ sí àmọ́rọ̀ ọlọ́run pàṣẹ àwùjábà ọlọ́run ọba sí lọ́rùn ẹ̀yàn وقضى ربك وقضى ربك ألا تعبدوا إلا إياه ọlọ́run ọba rẹ̀ وقضى ربك ọlọ́run ọba rẹ̀ rẹ̀ ànábì ó ti ṣe ó ti pa á láṣẹ ó ti wà nínú òfin tọlọ́hun ó ti wà nínú àgbékalẹ̀ tọlọ́hun àwọn àfáàní kọ̀dọ́wù kọ̀dọ̀ àn kọ̀dọ̀ òun kàóníyùn wákọ̀dọ̀ òun ṣẹ̀rẹ̀ẹ́yùn kọ̀dọ̀ òṣèré iyun ó ní torí wípé wà kọ́dọ̀ rọ́bùk tó bá wípé kọ̀dọ̀ òkà òní ni àní rẹ̀ nìkan tí ò ní sin lọ ṣùgbọ́n kọ̀dọ̀ òṣèré iyun ó ní ọlọ́run ọba ń sọ tó ń fẹ́ fún wa tó ń ṣe lófin bóun ṣe fẹ́ kí nǹkan ó rí bóun ṣe yọnu sí bóun ṣe payín láṣẹ àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì wọ́n tún ṣe wàsọ́ wọ́n tún ṣe àmọ́ràn wọ́n tú sí àwùjábà wọ́n tú sí hakama ọ̀kọ̀dọ̀ rabbuk. وقضى ربك ألا تعبدوا إلا إياه. ọlọ́run ọba ó ti pa á láṣẹ fún ìrẹ́ ànábì àti gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá kí láṣẹ àkọ́kọ́ ó náà ní wípé. àwọn òfin lọ́lọ́run ọba fẹ́ sọ fún wa nínú àyà yìí usul àwọn òfin ìpìlẹ̀ àtàwọn ẹ̀túntún ẹ̀ téèyàn bá gbọ́ yé nípìlẹ̀ àti lẹ́túntún kéèyàn wá máa fi lò sẹ̀mí kódà kó má mọ nǹkan kan mọ́ nínú alukur'an ju àyà tá a fẹ́ tù yìí bẹ́ẹ̀ yẹn bá dìrọ̀ mọ́ tó sì ń lò ó ní tó súnmọ́ pẹ̀lú àánú ọlọ́run òun náà ni kéèyàn ó síra dáadáa kéèyàn ó pàdé ọlọ́run pẹ̀lú dáadáa bó bá lè dì í mú nínú ìgbésí ayé rẹ akọ́kọ́ òfin òun náà ni pé wá kọ́dọ̀ ọ̀rọ̀ òfin òun náà ni kankan ọlọ́run ọba tó dá yín ní kẹ́sìn ẹ gbọ́dọ̀ jọ́sìn kankan ní sánmà àti lérí ilẹ̀ ìlà ìjà àfọlọ́hún ọba tó dá yín ọba tó ń ṣèjẹ mú fún yín ọba tó yé yín òun náà ni ọba tí ó pa yín torí pé rọ́bù rùbùbíyà nìyẹn ọlọ́run ọba ọ̀jọ́ pé wákọ̀ọ́dọ̀ lọ́hù ọlọ́run wákọ̀ọ́dọ̀ rọ́bùk ọlọ́run ọba ó pè wá lọ síbi rùbùbíyà torí pé gbígbàgbọ́ yẹ rùbùbíyà yóò sún wa mọ́ lọ síbi olùhíyà gbàtọ́lọ́ wọn bá ń pè wá síbi rògbòbíyà náà alukur'an ká lè lọ síbi olùhíyà lẹ́ẹ̀fìrí àwọn àfáà tán bá fẹ́ to tawhid wọn kọ́kọ́ to ìwo síwájú wọn wàá fi ìwo tẹ̀lé torí pé rògbòbíyà tó bá dúró tó bá tọ́ yóò júwe olùhíyà fún wa ọlọ́run ọba ní yohannes ọ̀wọ̀n bòdó rabbakumul ladhi. أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون nítorí àsìkò ọlọ́run ọba yóò kọ́kọ́ kó wá lọ síbi rògbòbíyà ká lè mọ pàtàkì olùhíyà ọlọ́run ní ẹ̀sìn ọlọ́run ọba yín olùhíyà nìyẹn ó wá ní alladhi khalaqakum ọba tó da, yín tó dá àwọn tó ṣáájú yín ọlọ́run tó wá bẹ̀rẹ̀ sí ní sọ òun dá sánmà òun dálẹ̀ òjò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀rù bùbíyà nìyẹn ọlọ́run bá ní wà kọ́ dọ́ọ́rọ́ book. wà kọ́ dọ́ọ́rọ́ book alla ta'budu illa iya wa bil walidayni ihsana. òfin àkọ́kọ́ ó náà ní ká sin lọ́hún ká má pa nǹkan míì papọ̀ mọ́ lọ́hún tó dá wa tá a bá ti yege níbi yẹn wabílẹ̀ wà lè dẹ̀ ní ìṣá òfin ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni ká ṣe dáadáa sáwọn òbí ni méjèèjì tí wọ́n bí wa sáyé. ó ṣeéṣe kó ṣe pé àwọn òbí rẹ̀ méjèèjì wọ́n dàgbà wọ́n dógóńgó ogbó ogbó bá wọn sí ọ lọ́wọ́ wọ́n dàgbà wọ́n dògbó sí ọ lọ́wọ́ ìyàtọ̀ ń bẹ láàrin àgbà àtògbó imma yablughana indakal kibar ó ṣeé ṣe káwọn òbí rẹ méjèèjì kí wọ́n dògbó sí ọ lọ́wọ́. àhàdó máa àókè làwọn ọ̀kan nínú àwọn méjèèjì ni aókèlà ahùnmá àbí bàbá àtìyá rẹ àwọn méjèèjì wọ́n dògbò sí ọ lọ́wọ́. wàlá takò láhùnmá òfin wàlá tanihárùnmá. àsìkò tí wọ́n ń bẹ lásìkò gbòyí gbogbo tí ò ní tẹ ọlọ́run ó mọ̀ rí lára wọn ohun tí ò tẹ ọlọ́run ó mọ̀ rí nínú ìṣesí wọn ohun tí ò tẹ ọlọ́run ó mọ̀ rí nínú ìwà wọn. bọ́ ọ bá ń jẹun bí ẹran tó tóbi bá ń bẹ̀ ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ní gbogbo owó lẹ́ ti fi jẹran tán lẹ́ẹ̀ fi rí nǹkan dáṣe pàdátàkó láwọn máa òfin má ṣe sí ọ wọn má sọ pé ìyá yìí ẹjọ́ lọ kókó ayé ìgbà tiyín ti lọ ẹ má kojú bọ ìgbésí ayé èmi àtìyàwó mi ọlọ́wọ́n bá ní má sọ bẹ́ẹ̀. wàlá tani àríhùmá má fi dágbe mọ́ wọn tó bá ń sọ̀rọ̀. wákòláhùmá akọ́ọ̀lá karima. torí pé uf èèyàn lè má sọ̀rọ̀ ìyẹn ni uf adamu nutok uf kì í mọ́rọ̀ lọ́wọ́ ẹ̀rẹ́ lómi ti bá ń sọ̀rọ̀ a máa ń wọ́pọ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin yọkàn òun kò ní mọ̀ kóun ti ṣe bẹ́ẹ̀ ọmọ bá sọ̀rọ̀ báyìí yóò sì máa yín mú yóò máa sẹnu bákan yọkàn sẹ́mi lọ́nba àmì ò bá yín wì ṣùgbọ́n o ti rí bó ṣe sẹnu yẹn bó ṣe sẹnu yẹn àtàdọ́ jùlọ ìmọ̀dákùn fún mi lẹ̀ ìyẹn ni ó fún ìyẹn kì í mú gbólóhùn kankan jáde ọlọ́run wá mú èyí tí mú gbólóhùn jáde àti èyí tí kì í mú gbólóhùn jáde méjèèjì ló papọ̀ wàlá takun láwùmá of má ṣe má ṣe bẹ́ẹ̀ wàlá tani ara òmà má sọ jáde tó o bá ń sọ̀rọ̀ má jágbe mọ́ wọn ah, kí ló dé báyìí ìjágbe mọ́ ni nìyẹn má fojú sọ má fi mú sọ má fẹnu sọ síta wákò láwùmá kàó láwùmá gbogbo ọ̀rọ̀ tó bá máa bá wọn sọ o fẹ́ tún wọn ṣe ni o fẹ́ gbà wọ́n níyànjú ni wákòláwù máa kà ó láàrún ọ̀rọ̀ alápọ̀nlé ni kò máa bá wọn sọ èyíkéyìí nu tó bá fẹ́ bá wọn sọ kódà kí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó bó bá fẹ́ tún wọn ṣe wákòláwù máa kà ó láàrún kẹrẹ́ ọ̀rọ̀ alápọ̀nlé ni kò máa bá wọn sọ mọ́jọ́rọ̀ rí ó lè níwájú wọn anabi ibrahim alayhi salatu wa salam tó ń ti pé bàbá rẹ̀ ó jẹ́ lẹ́bọ nígbà tó tó fẹ́ máa gbóni yá abati táwọn yẹn lè lè shfaq ìrẹ́ bàbá mi ọ̀wọ́n ó tún ń sọ ọ̀rọ̀ lílẹ̀ lílẹ̀ sí bàbá tó bi ọlọ́wọ́n bá ní wàá kú láwùn máa kà ó láwọn níbo wá ni àgbọ́yé rẹ dé táwọn òbí rẹ ò ní tu màmá níwájú ẹ ẹlòmí àti ẹ̀ sọ pé òun kábàámà pé irú yín báyìí lẹ bí òun lọ́mọ àwọn òbí gidi ń bẹ tán tọ́jú ọmọ lójú méjèèjì ọ wá lọ sọ̀rọ̀ àrídọ́mọ wọn وقل لهما قولا واخفض لهما جناح الذل من ní ìyẹ́ apá rẹ̀ rẹ̀ ń lè kí náà yàtọ̀ náà ní tàwádùn wàtàdáni láti túmọ̀ sí pé ó jẹ́ nǹkan kan níwájú àwọn tó bí ọ ẹ rí i pé téèyàn bá ga nípò bóbi bá bí ni tán àti lè tún báyàn sọ̀rọ̀ a tún di ìṣòro fún wọn gbé èèyàn bá ti ga nípò jù wọ́n lọ èèyàn ti ga lọ́lá jù wọ́n lọ èèyàn ti ga nímọ̀ jù wọ́n lọ àdúrà wọn náà ló gbà bẹ́ẹ̀ tán bá fẹ́ pè ọ́ wọn ò ní mọ bó ṣe pè ọ́ mọ́ wọn ò ní lè pè ọ́ ló kọ́ bẹ́ẹ̀ sì làwọn ni wọ́n bí ọ wọn ò ní lè pè ọ́ ló kọ́ mọ́ mọ́ wàá jẹ́ kí yẹn ó tàn ọjà ẹ̀bù bá déwájú wọn sọ pé pèmí ló kọ́ sí bẹ́yìn lẹ bí mi wàfẹ́ láwù máa jáde àhàzọ́ lèmi náà gbogbo nítorí kò jẹ́ pátá tó bá ti wà lọ́dọ̀ àwọn tó bí ọ dúró ń dopò jẹ́ nǹkan kan ẹlòmíín bẹ òbí rẹ̀ rù nǹkan lérí ó wo bóun ṣe kò lè gbà sẹ́ni tó wá rù nǹkan yẹn lérí òun ni ò tóbi ọlọ́wọ́n bá ní waghfir lahuma janaha dhulli mina rahma rẹ̀ yẹ apá rẹ̀ nílẹ̀ ní ti yẹpẹrẹ kó jẹ́ nǹkan kan tó bá ti wà lọ́dọ̀ àwọn tó bí ọ́. waqur rabbi irhamhuma nígbà tí wọ́n ń bẹ láyé tó ń bẹ pẹ̀lú wọn máa bẹ lọ́wọ́n ọba fún wọn yálà wọ́n ṣe tọ́lọ́hún wọn ò ṣe tọ́lọ́hún nígbà tó ń bẹ láyé tí ò bá ṣe tọ́lọ́hún ọlọ́run bá ń kẹ́yà yìí ọlọ́run bá ń kẹ́ bàbá yìí kó gba islam kó máa ṣàdúrà fún wọn ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí ó tún máa bẹ lọ́hún kọ́lọ́hún kó mẹ́sẹ̀ wọn dúró lójú ọ̀nà tọ́lọ́hún wọ́n máa sọ pé wọ́n kó rabbi irhamuhuma kama rabbayani ọlọ́run ọba bá mi kí àwọn òbí mi kàmẹ́rọ bàyà ní sọ́gé ju bí wọ́n ṣe kẹ́ mi nígbà kékeré lọ ìyẹn nígbà tí wọ́n bá ń bẹ láyé ṣùgbọ́n tí wọn ò bá sí láyé mọ́ àyà yìí ó mọ lórí ẹni tó bá jẹ́ mùmínì nìkan nínú wọn ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ kèfèrí àdúrà tọ́ sí mọ́ gẹ́gẹ́ lọ́wọ́n ti padà ṣàlàyé ẹ̀ nínú Suratu Tawbah tí wọ́n gbà tí wọ́n bá ń bẹ láyé gbogbo wọn dọ́gba pẹ̀lú àdúrà wọ́n bùkátà àdúrà lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa wa kó rọ́bì rahamuhuma. a rí wípé bá a ṣe tu náà ni pé bá mi kẹ́ wọn ju bí wọ́n ṣe kẹ́ mi nígbà kékeré lọ abẹ́ẹ̀kọ́ ẹlòmíì wa máa rò wípé ah, bá mi kẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kẹ́ mi nígbà kékeré atẹ́sibí nínú alukur'an la yalzamu kò jẹ́ dandan tọ́lọ́n bá lo tẹ̀síbí kò jẹ́ dandan la yalzamu tamathul bayna tarafayn kò jẹ́ dandan kó dọ́gba ọlọ́run bá ń sọ nù alukur'an abdullahi mina shaitan rajim ọlọ́run bá ní allahu nuru samawati wal ard مثل نوره كمشكاة فيها مصباح المصباح ọlọ́run ní òun ni ọba tó ní ìmọ́lẹ̀ sánmà àtilẹ̀ àpèjúwe ìmọ́lẹ̀ ọlọ́run kàmìṣíká ó dà gẹ́gẹ́ bí mishkat kí ló ń pè ní mishkat ó náà ni n tí a lè fi wé bí ìgò kan ńlá àbí nǹkan ẹ rí i pé tí wọ́n bá fẹ́ sọ̀sọ̀ wọ́n kìíní kan lè dàbí fáànù yìí inú rẹ̀ gangan wà ní gílóòbù wà inú rẹ̀ gangan ni wọ́n gbé àtùpà sí ṣùgbọ́n kìíní yẹn ni ó bọ̀ àtùpà bá ti tàn ìmọ́lẹ̀ yẹn yóò wà yóò pọ̀ yóò fọ́nká mishkati ni tán gbé sínú ẹ̀yẹn ìgbà tọ́lọ́run wá ń fi ìmọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn àfọ̀nímọ̀ tẹ̀síìrì kan wọ́n ní ìmọ́lẹ̀ ọlọ́run bá fi àpèjúwe ìmọ́lẹ̀ òun ó fi wé mishkat ṣé mishkat ó wá jọ mọ́lẹ̀ ọlọ́run àwọn àfọ àpapàdùrọ̀ àfọ Sheikh Islam ibn Taymiyyah àwọn nílà nínú alukuran látòkè délẹ̀ ọlọ́run kì í fi nǹkan kan wé rẹ̀ kì í ṣe pé wá dàbí ọlọ́run lẹ́yìn sákàmì sílé iṣẹ́ ẹ̀rọ. وهو السميع àfáwá ṣètìlá abinu tèmíyà wọ́n ní mọ̀sálù núrì yìí wọ́n ní mọ̀sálù núrì yìí ìmọ̀lẹ̀ yẹn kì í ṣe ìmọ̀lẹ̀ záàtú ọlọ́run ìmọ̀lẹ̀ ìmọ̀nì tọ́lọ̀ máa ń fi sígbà ya mùmíní òun ló dàbí mishkat kóbra kó ṣe ìmọ̀lẹ̀ ìmọ̀nì òun ni sọ́wádọ́gba pẹ̀lú mishkat سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات ọlọ́run ọba ní ẹsẹ̀ alápàá tètè lọ síbi àforíjì ọlọ́run ẹsẹ̀ wà àlìjánná èyí tí ìbú rẹ̀ tó dà gẹ́gẹ́ bí ìbú sánmà àti ilẹ̀ ìbú sánmà ṣé ọwọ́ àdọ́gba bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. torí pa anabi sallallahu alayhi wa anabi ń sọ fún wa anabi ní ẹni tálìjánná rẹ̀ kéré jù òun lẹni tá a fún ní tó ṣe déédéé ilé ayé àti sánmọ̀ ní ọ̀nà mẹ́wàá òun làlìjánà rẹ̀ kéré jù bó wá ní àlìjánà tó tóbi ìbùn rẹ̀ ó ṣe wá jẹ́ sánmọ̀ àtìlẹ̀ lẹ́yọkan ṣùgbọ́n lọ́wọ́ bá lè tẹ̀kírìm ní lè yé wa ká fi lè mọ bí tọ́lọ́wọ́n bá yẹn ó ṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ṣe lọ bẹ́ẹ̀ nínú gbogbo àwọn tẹ̀síbíyàt tó pọ̀ nù alukur'ani láàfin wá sọ wípé wàkúrú rọ́bì rẹ̀ hamú ọmọ kàmá rọ́bà yá ni. bó ṣe wá tún ni pé ìrẹ̀ ọlọ́run bá ń káwọn òbí mi méjèèjì ju bí wọ́n ṣe kẹ́ mi nígbà kékeré wàlúwàlẹ̀ dẹ̀ nìfàlà tààrà ọmọ àbàdà kọ́dé rọ́bà yá kásọ̀gé rọ́bà yá rọ́mọ́. قد ربياك صغيرا غير قد طالما سيرت بالليل أعينه خوفا عليك وعين الله لم تنم خوفا عليك وعين الله لم تنم أفاني والوالديك فلا تنار والوالدين فلا تنارهما أبدا أفعلهم òbí wa méjèèjì فلا تنارهما أبدا gbogbo nítorí ó ṣẹlẹ̀ kódà kínú ma bí ọ kó dákẹ́ ni mẹ́yàn bá ń bẹ lọ́dọ̀ òbí ẹni tí wọ́n ń sọ nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ tínú tínú èèyàn ń ru tínú ń bí yàn àkàtẹ́ èèyàn ó fi sọ̀rọ̀ kéèyàn ó dáa kéèyàn má bàa wá sọ̀rọ̀ sọ wálé wálé dẹ̀ èèyàn fàlà tánàrí ò máa àbàdà kọ̀dé rọ́bà yá kásọ̀gé rọ́ǹgẹ̀ rọ̀mú fàtími kọ̀dé rọ́bà yá kásọ̀gé rọ́ǹgẹ̀ wọlúwálẹ̀dẹ̀ nífàlà àwọn òbí wa méjèèjì wọ́n ṣe wàhálà púpọ̀ lérí wa fàlàtẹnẹrẹ ọmọ àbá bí ó bá yé wa ẹnu ẹ̀ làwa náà wà ń àwa náà rí bí ṣe ń rí awa na ti ń bímọ àti níyàwó àwa náà rí bí ṣe ń rí wàlúwàlédè nìfàlà tánárì òmà àbàdà kọdírọ tàyà kásọdé rán fọdémi kọdírọ tàyà kásọdé rán. ẹgbẹ́ àwọn òbí wa wọn a máa ra nǹkan àlò àwọn òbí wa ò ní lè ra wọn ò ní lè ra àwọn aṣẹ́wó kù sọ́wọ́ nítorí pé béèrè àwọn aṣẹ́wó kù sọ́wọ́ nítorí kí la fẹ́ ṣe tó lè dọ́gba tí ìyá tó bí wá ṣe fún wa sígbà tó ń bẹ nínú oyún wa la fẹ́ sọ ni wà wá lè dẹ̀ nìfàlà yálẹ ààrẹ ò ma. àbàdà kọ́lé rọ́bà yá kásọ̀dé rọ́ǹgẹ̀ rọ́mọ fàtẹ́mi kọ́lé rọ́bà yá kásọ̀dé rọ́ǹgẹ̀ rọ́mọ fàtẹ́mi. gbogbo tí àwa rí ó mọ̀ ṣe tó bá gbọ́ ariwo ike wa kò sì ní gbádùn mọ́ bí ń kírun lọ́wọ́ ọkàn rẹ̀ ò ní sí níbi ìrun ìwọ ni ìyá tó bí ọ pè lọ́lọ́ọ̀tì ráyè olóòtí ìṣetán ìyá rẹ̀ ní ma ń gbé mọ̀dákùn sí mọ̀sẹ̀ kú lọ́dọ̀ wọn sì ni wálé wálé dẹ̀ fàlà dáná rẹ̀ ò máa àbàdá kọ́dé ọ̀bà yá kásọ̀dé ọ̀gbà ẹ̀rọ mú fàtími kọ́dé ọ̀bà yá kásọ̀dé ọ̀gbà ẹ̀rọ mú ṣéjọ́ tí a tó bí wá fẹ́ bí wá la fẹ́ sọ ni bain alhayat wal mamat láàrin ikú àti iyè olówà ìgbàtà tó jáde lára rẹ̀ ẹ̀mí tí ẹ fẹ́ lọ nítorí pa fẹ́ wáyé wàlíwàlé dẹ̀ ìnìfàlà tọ́lárẹ̀ wò mọ́ àbàdà kọ́lé rọ́bà yá kásọ̀gé rọ̀ gẹ́rọ̀ mú fọ́tẹ́mẹ́ kọ́dìrọ̀ ọ̀bàyà kásọ̀lẹ̀ rọ̀ǹgàyẹ̀. kí ni ìyá tó bí wa ìbá wa ṣe fún wa táàfù wa máa yàn lódì wọn a sọ fẹ́ lómiì wípé kò gbọdọ̀ yọjú sí ìyá tó bí wọn a ní wọ́n rí náà sí ìyá tó bí ló ń ṣe wọn ní ìyá rẹ̀ là ajẹ́ tí ò fi pa ọ́ nígbà tó ń bẹ nínú oyún ajẹ́ tí ò fi pa ọ́ nígbà tó bí ọ́ ajẹ́ tí o fi pa ọ́ tó fi jẹ́yàn láyé wálewálé bẹ́ẹ̀ ní fàlà tani ara ò mọ àbàdà kọ́ni ọba ya kásọ̀ gírọ̀ bẹ́ẹ̀ rọ̀mú fàtẹ́mi kọ́ni ọba ya kásọ̀ gírọ̀. ìgbà tí yàwùn bá wá kú lẹ́wàá máa pa màálù lẹ́ẹ̀fi gbogbo àdúgbò lẹ́ẹ̀fi dáná oúnjẹ wálewálé dẹ̀ ní fàlà kálí ààrẹ ò mọ àgbàdá kọ́dúrọ̀ gbàyà kásọ̀gì rọ́ńdẹ́rọ̀ fàtẹ́mi kọ́dúrọ̀ gbàyà kásọ̀gì rọ́ńdẹ́rọ̀ mú. àwọn sálàf àwọn àfẹ́ẹ̀ni rẹ bí wọ́n bá fẹ́ gbégbésẹ̀ wọn àtọ̀yà wọn lọ àfàwọn ahmed wa muhammed onígbàtí gbogbo àwọn ẹgbẹ́ mi yarkabuna al-bahar wa ma rokibtu ìgbà tí gbogbo àwọn ẹgbẹ́ mi tí wọ́n ń rìnrìn àjò tí wọ́n ń gun ọkọ̀ ojú omi lọ ìlú tó jìnnà láti lọ wá mọ̀ èmi ò lè lọ ilẹ̀ ajílẹ̀ omi nítorí pé mi ò fẹ́ fìyà mi sílẹ̀ kò yọ̀ǹda fún mi wàléwàlé dẹ̀rẹ̀. dáni àríwọ̀n àbàdà kọ́dìrọ̀ gbàyà kásọ̀gé rọ̀ǹbẹ̀rọ̀ mú fọ́tími kọ́dìrọ̀ gbàyà kásọ̀gé rọ̀ǹbẹ̀rọ̀ imam ahmed wa mahambal ó pẹ́ fá kò tètè fẹ́yàwó wọ́n wá ń bi léèrè bí ló tó fi lè fẹ́yàwó ó ní mò ń payà kí n mọ́ wàá lọ fẹ́ni tí ó máa báyà mi ṣòrogún wàléwàlé dẹ̀rẹ̀ fàlà tani àárẹ̀ ò máa àbàdà kọ́dúrọ̀ bàyà kásọ̀gẹ́ rọ́ńdẹ́ rọ́nú kọ́dúrọ̀ bàyà kásọ̀gẹ́ rọ́ńdẹ́ bọ́ bá ní bó o ṣe fìyà rẹ sọ́kàn lálẹ́ yìí yá jẹ́ ojú bẹ́ẹ̀ lọ ibi tó fìyà tó bí ọ bàbá tó bí ọ ibi tó fi sí lálẹ́ yìí nínú ẹ̀mí bó o ṣe ń gbọ́rọ̀ ọlọ́run ọba yìí yá jẹ́ kó tún jù bẹ́ẹ̀ lọ torí pé kò sí ń ta lè ṣe tó lè dọ́gba pẹ̀lú tí wọ́n ṣe fún wa ìgbà tó ń bẹ nílé ẹ̀kọ́ ọba kù ọba wálé ọwá gbowó ńgbọ̀ wá kẹ́kọ̀ọ́ tán tó ń ṣiṣẹ́ èló lòun fún wọn nínú sálárì ẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ yẹn lọ́wọ́ oṣooṣù ọwà gbowó lọ́wọ́ wọn owó tirẹ̀ ló ń gbà lóṣooṣù iṣẹ́ òun rántí tí wọ́n ń bẹ̀ wálé wálé dẹ̀rẹ̀ nìfàlà tọ́míràrọ̀ máa àbùkù ìbí ìyàwó rẹ̀ ló ń gbà. àkàsọ̀gé ìbáǹdẹ̀ rọ̀mọ́ kí ìyá tó bí ọkọ tó jẹ ìyá ti ìyàwó ti jẹ rọ̀mọ́ fatimi kí ìyá bí wọ́n tó jẹ ìyàwó ti jẹ ó ti yó òun sì kọ́ ló bí ọ ìgbà tó ò ṣe é rí ìyá rẹ̀ ò fi ọ́ lẹ̀ ọmọ mi ń bẹ àsàárẹ̀ nígbà tí ń bẹ ń kékeré ìyá rẹ̀ kò ní rẹ́ nìkan bá gbé onìkan ni ó máa gbé kiri ìyàwó kankan ò rí ọ nígbà náà ọwá jẹ́ èèyàn tán ò ṣe é rí òun rìn ń ta wọ́n lé èèyàn ń lọ lobìnrin fi rí ọ ló fi ló wú òun obìnrin yẹn lọ wá pàtàkì lénìí ìyá tó bí ọ lọ wálé wálé dẹ ìfàlà yáni àárẹ̀ òun máa àbàdá.

ọ̀kan náà àwọn àfáà wa àfáà wa muhammadu amin ashankiti muhammadu mukhtar ashankiti afisahullah kọlọ́wọ́n bá kó bá kíyèsí wọn wọ́n sì ń bẹ láyé báyìí tí wọ́n bá ń kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ìyàtọ̀ bí wọ́n bá wúkọ́ pẹ́rẹ́ lásán kí òjò náà parí yọ sọ fáwọn tùlá ẹ máa lọ mo fẹ́ lọ àtẹ́ǹdì sí ìyá mi lómi jẹ́ pé dọ́tí ìyá náà tó fààyè lẹ̀ wọ́n ló ń bẹnu àwọn ọmọ kí ó tán ní alihamudulilayi á sì gbádùn kí ó báyìí. kọ̀dọ̀rọ̀ báyà àsọ̀gbé rọ̀ bẹ́ẹ̀rọ̀ mọ́ kàtí mi kọ̀dọ̀rọ̀ báyà àsọ̀gbé rọ̀ bẹ́ẹ̀rọ̀ mọ́ kàtí mi. gbogbo ọ̀ràn tí wọ́n bá rí sí ọ tí wọ́n níyà rẹ̀ ní í sí ọ olórí ibú lórí rùràn bẹ́ẹ̀ sí ọ ẹ sì fẹ́ jọjọ sórí ibú ni tọ́ba ní ìyá tó bí ọ ní í sí ọ kó sí ọ yẹ́bọ̀n ló bí ọ ẹlòmí ń bẹ bó bá gba àdúgbò tí ìyá rẹ̀ ń bẹ kọjá kò ní jẹ́ wọ́n mọ̀ ó ní ẹmẹ́jọ ọmọ kì mọ̀ kọjá ìyá tó bí nìyẹn kọ̀dítọ́ lámà sẹ̀hẹ́rát bílẹ̀ ilẹ̀ ààyònù kàófàn àlẹ́ ìkàwà àìyẹnu láìlámùtánàmì kàófàn àlẹ́ ìkàwà àìyẹnu láìlámùtánàmì àfáàní kọ̀rítọ́ lámà sàhírọ́t ó ti pẹ́ táwọn òbí wa bí gbogbo èèyàn bá sùn àwọn èyí sùn wọ́n máa ṣàìsùn nítorí wa bó bá wú pẹ́rẹ́ báyìí ó bá wú kọ́ pẹ́rẹ́ ìyá rẹ̀ ti jí bàbá rẹ̀ ti jí kò sùn mọ́ ó dìbò ọba tó sùn kọ̀rítọ́ lámà sàhírọ́t bí lẹ́yìn àyọ̀nà ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ fà á tó fi tójú bọ́ bá a ti ṣe tún wá tójú bọ́ báyìí ọkàn wọn ò tún balẹ̀ àwọn òbí ọmọ abẹ lọ ọlọ́run bá ń tọ́jú ọmọ yìí ọlọ́run bá ń kíyèsí ọlọ́run yóò jẹ́yàn láyé tó o bá tún jẹ́yàn tán àwọn òbí rẹ ò tún lóorun sùn mọ́ àárín gbùngbùn lóru bí aago kan òru tán bá ti jí kalẹ̀ báyìí wọn ò sùn mọ́ wọn àmọ́ ronú ah, lágbájá ó ń bẹ níbi báyìí ọlọ́run bá ń sọ tàmọ̀dọ̀ ń bẹ níbi báyìí ah, ọlọ́mọdé ń gbalẹ́ta àbànújẹ́ o tílẹ̀ ó fi mọ́ kò ní sùn mọ́ kọ́ni tọ́lá máa ṣàfihàn bíláìlì àyọ̀nù hàn. خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي àwọn òbí wa ọkàn wọn ò fìgbà kan balẹ̀ nígbà tá à ń bẹ ní kékeré ìgbà tá a tún tójú bọ́ tán báyìí ọkàn wọn ò tún ní balẹ̀ wọn sá máa bẹ lọ ní ọlọ́run dákun jẹ́kọ́wọ́ àwọn ọmọ yìí ó bò mí má jẹ́ káwọn ọmọ yìí má fi wọ́n ṣáájú mi ọkàn wọn ò ní balẹ̀ àdúrà tí wọ́n máa bẹ gbogbo alamọ̀ pé ikú lela òbí ó sì máa sọ pé kóun ó kú ṣáájú rẹ bí kú ṣe le tó bọ́ ọ bá lọ́rẹ̀ o lè sọ pé bó ṣe fẹ́ràn ọ̀rẹ́ rẹ tó yìí kó kú ṣáájú ẹ̀ o lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn òbí tán bí wa àwọn a máa káwọn ó kú ṣáájú àwa kí wọ́n fi wá sílẹ̀ ọlọ́run ọba àfààní kọ́rítọ́ lámà ṣàdẹ̀rọ̀ bílẹ̀ ilẹ̀ خوفا عليك وعين الله لم تنم خوفا عليك وعين الله خوفا عليك ọkàn wọn ò ní balẹ̀ lórí ìwà àyà wọn ò balẹ̀ bí wọ́n bá rẹ́rìn àyà wọn ò tún máa já pé ọlọ́mọ má jẹ́ kẹ́rin yìí ò tún dẹ́kun má jẹ́ ò dẹ́kun ọkàn wọn ò ní balẹ̀ gbogbo bí wọ́n ṣe wá ń ṣe yẹn èyàn gbúdọ̀ wá fibi sún wọn wà àìnù lọ èyà ń ta káwọ́fàn alẹ́ káwọ́ àìnù lọ. ọlọ́run ọba tó dáhùn òbí yẹn ọba tí kì í sùn ni ó ń wo gbogbo táwa ń ṣe sísàkánì àwọn òbí tí wọ́n bí wa bó ṣe wá rí yìí èyàn wá pinnu lẹ́mìí pé mo fẹ́ ṣe báyìí fáwọn òbí tán bí mi mo fẹ́ ṣe báyìí mo fẹ́ tẹ́ wọn lọ́rùn báyìí ṣùgbọ́n kéèyàn ó fẹ́ ṣe agbára lè mọ̀ sí i ọlọ́run bá wa ní rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil awwabina ghafura. rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu. إنه كان للأوابين غفورا ọmọ àwa máa rò nígbà míì pé á ah, tóun bá ní kó kóun ro wàhálà táwọn òbí tó bí òun ṣe fóun á ah, kódà ẹni tí ó mọ̀ bá wọn dáná oúnjẹ ẹni tí ọmọ mọ̀ fún oúnjẹ sí wọn lẹ́nu òun gbúdọ̀ gbà á fún wọn òun kọ́lé fún wọn òun ọ̀rọ̀kọ̀ fún wọn ó rò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò lágbára òbí ńgbà míì yóò ránṣẹ́ sọmọ fi nǹkan ránṣẹ́ kò sí ó sì wu ọmọ yẹn láti ṣe ìgbà mi ń bẹ òbí mi ọmọ sọ pé wọ ọmọ yìí ah ó sì náwó sí wa ọmọ ọmọ wò nú ẹ̀mí ẹ̀ pé wọn ò ní nì ọlọ́wọ́n bá ní rabbukum alámbímọ fi inú fún òṣè kan ọlọ́wọ́n bá mọ tí ń bẹ nínú gbàyà yín ẹni tó ṣe pé ó fẹ́ ṣe ṣùgbọ́n kò ní ni ẹni tó ní ṣùgbọ́n kò ṣe ẹlòmí ń bẹ alóhùn fẹ́ ṣe fáwọn òbí ẹ̀ ṣùgbọ́n ọlọ́run á ní káwọn òbí yẹn lọ nígbà tí ò tí ì ní ìgbà tó bá wá ní tán tó bá wá rántí yóò wá máa sunkún ìbámọ̀ da káwọn òbí òun ó wà láyé lásìkò sìn kí wọ́n jẹ díẹ̀ nínú nǹkan tí wọ́n ṣe ọlọ́run ti rá níyàn rẹ̀ yẹn ọlọ́run ọba ní rọ̀bùkún aláǹbí máa fi inú ọba mọ tí ń bẹ nínú gbàyà kó wá yín sísàkánì àwọn tí wọ́n bí yín takùnù sọ̀lẹ̀ tó bá ti pẹ́ ní ire ní yín ọlọ́run ọba mọ̀ tó bá sì ṣe pé ní ìdàkejì náà lẹ jẹ́ sáwọn òbí yín gbogbo ẹ̀ ló yọ lọ́hún ra òkà náà lélẹ́ àwòwá àbí náà dájúdájú ọlọ́run ọba tó ṣe wí gbogbo ẹnikẹ́ni tí bá máa ṣẹ́rí lọ sọ́dọ̀ tó o bá ti ṣe tí ò dáa tó wá ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run pọ́lọ́ mo dé àìmọ̀kan ni mo fi ṣe bó ṣe yẹ kí n ṣe sáwọn òbí mi mi ò mọ mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ báyìí mo ti wá mọ̀ kó yẹ kí n máa ṣe dáadáa sáwọn tó bí mi ọlọ́run bá lòun ti ṣetán nígbà fúnrán ọba aláforíjì lòun tó ti túbá òun ó sì foríjì òun ó gba tútúbá rẹ wà á ti dàlù kó rọba àkọ́ wà ní miskin.